hello everyone welcome to Tony Talks i hope you all are doing well and today's video is going to be mm, wow so let's get right into it and uh, thank you for all my subscribers and if you are new here thank you and don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos thank you and please there no derogatory comments thank you Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Mo rántí ṣáàtì kan tí alájáde ti Anjorin ṣe. Ó ní pé ìyá Ìbàdàn ádọ́tì ni ó lè lọ́jọ́ ìnáwó tó bá ṣé ó bú wa ni. Ó ti bú wa rí. Ó dẹ̀ ti bẹ̀bẹ̀. Ó lóun ò bú wa òun ò bá wa jà. Kó bá bóde ìbánsìn freelancer ni. Kámbọ̀ torí mo mọ̀ wọn ara mi. I know where I go. You cannot see me all over. Kì máa lọ́nbí kì máa lọ́nbí kì máa bẹ́ kiri. Nítorí pé tó bá ti bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ kiri ó máa padà ṣìṣe ni ó pa padà ṣìwàwù ni wàá dẹ̀ padà tẹ̀ omi tó ti sọ pé ò mu wàá padà máa gbọ́n mu ni that is the reason why tí mi ò kí ṣe ń bẹ́ẹ̀ reason tí mo fi ẹ́ rí pé láti bíi two three two two and a half years mo wà lórí ilé nìyẹn lẹ́yìn pé tọ́rẹ́ mi bá ń ṣe chat ọba Elizabeth mo lè lọ bẹ̀ mo lè lọ sọ́dọ̀ adébù mọ́mí adébíyìn pé alájà lè sinmi máa lọ ń tẹ lọ́ọ̀fù lẹ́ẹ̀kọ̀kan torí pàmí tó bá ṣe ṣáàtì èmi gan mi ti ẹ̀mí táìmù mi lè lọ́ọ̀bẹ̀ kí n tẹ lọ́ọ̀fù màá dẹ̀ kúrò ń bẹ̀ ṣùgbọ́n kí wọ́n máa bọ́ bí kí n bọ́ bí kí n bọ́ bí kí n bọ́ bí i don't do it tí pọ́nrẹ́ bá ṣe ṣáàtì màá lọ́ọ̀bẹ̀ báwo ni o ṣáàtì messages mi ò dẹ̀ ṣe good evening everyone on this platform ẹ lọ wo dáadáa tóyìn good evening my lovely tóyìn ìyẹn náà ń pè ìyẹn náà ń pè ní ẹni yẹn ti mọ gbogbo aburú tóun ti ṣe sẹ́yìn òun ò tún fẹ́ lọ pa ẹ̀ mọ́ abẹ́gbọ́ ibi tó wá fọ́nìdé i will tell you i will give you a story tonight níbi tó bá tó wá fọ́nìdé lórí facebook yìí anything ni mo sọ anything anything tí n bá rí i pé mo máa kó dààmú balẹ̀ ayé mi tí ò ní jẹ́ kí n nísinmi tí ò ní jẹ́ kí n fẹ̀dọ̀ sórí òróǹro màá yàgò fún kódà bóyá owó lẹ́nu yẹn ń gbé fún mi wọ́n má gbé wá mọ́ òun ló máa jẹ́ kí n sọ nǹkan tí mo fẹ́ sọ lálẹ́ yìí nítorí pé gbogbo abáṣe wà yìí àní pàdé àgbà sísá Yétúndé Àjàyí ẹ kúrò lẹ́mà àní rí dààmú o lórí ara wa ẹ̀mí ò láàrọ̀ tí ìdààmú bá pọ̀ lápọ̀jù ẹ̀jẹ̀ á rìn títí aṣubúlẹ̀ á kú síbẹ̀ tí fìtínà bá pọ̀ lápọ̀jù ẹlòmíì máa lọ gbé nǹkan jẹ èmi ò fẹ́ wàhálà mọ́ nígbèésí ayé mi ẹ máa rí i pé láti bí ọdún méjì sí méjì àbọ̀ ẹni tí ò bá wá fún mi ń wá fún àwọn tí wọ́n fẹ́ wá fún gan wá fún wọn fẹ́rẹ́fẹ́ ni kò dàbí ká máa ranjú bíi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́ mọ gbé fake stories wá ẹ rí i pé ńgbà tí mi ò darapọ̀ mọ́yàn kankan kò sẹ́ni tó fi fake story lọ mí nà án nobody send me story òfò kankan pé èèyàn kọ́kọ́ ṣe kinní kan ẹ ti rẹ́sítẹ́ ńgbà tí mo wà lórí ilé mi ni ibẹ̀ yẹn ni mo fẹ́ padà sí mo fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ọba tí ò dojú tì mí ọba tí ò jẹ́ kí n ṣàṣetì ẹni tí mo fẹ́ sọ lálẹ́ ó lè ṣọ́ọ̀kì gbogbo yín ẹ má jẹ́ kó ṣọ́ọ̀kì yín ẹ má wò pé kí ló tún fẹ́ sọ ọ ẹjọ ẹjẹ nísìnyí béèyàn bá wálé ayé ẹ̀ ó nísìnyí ni ṣe rí àwọn kan wà orí Facebook láti pàdé àjẹlẹ padà pàdé mọ́ kò ń ṣe ti kú kò ń ṣe tarùn ṣé ìtò ń ṣe ṣáàtì fún mi yẹn ṣé mi àti ríra rí àbí mo mọ̀ rí àbí mo rí rí face to face àbẹ́lẹ̀ tó ń ṣe update tó wà nínú ẹ̀kú ṣé mo rí rí tó a pàdé ẹ gbàgbé àlè pàdé àbá àwọn èyí tó yẹ pé bọ́ ṣe hate mi tó àwọn náà gbadà gba disgrace ni wọ́n forò lé wọn kúrò náà bí lè pé àwọn ti jẹ́ olórí ọ̀rọ̀ àtẹ̀pẹ̀ náà fi lé wọn kúrò ńbẹ̀ wọ́n dẹ̀dà wọn bojú wọn tún ti sá lọ bòmí ṣáwọn yẹn la fẹ́ pàdé ẹjọ́ àlè pàdé àwọn tó yẹ pé ibi tó bá ń bẹ ẹ sọ̀rọ̀ o ò ní mọ̀ fáwọn náà wà nínú ẹkùn á kàn pè é bí iná máa pẹ̀sìn ni and let me say this to you gbogbo wa ẹ jẹ́ ká ṣe rere ìjà yìí ṣé kò tó ni ta ti ń wá ta ti ń wá ọ̀nà láti set ara wa at blaze nínú ìjà fracasi náà ẹ agbẹ́dẹ̀gbẹ́ how are you báwo ni sista Dẹ̀yìnọlá Aminat Ekalema ta ti ń ronú pé ó yẹ ká lọ pàkan nínú wa torí pà ń ṣe fracasi ṣé kò tó kéèyàn sá èmi sá o èmi sá mo kó bàtà mi èmi ò tí ì fẹ́ kú o àwọn ọmọ tèmi kéré mo ṣẹ̀ṣẹ̀ fọṣọ méjì sa èmi jọ rẹ̀ mo juwọ́lẹ̀ mo káwọ́ mo tẹ́ bá ní arìndìn mo gọ̀ ó ń bẹ̀rù bẹ́ẹ̀ ni ojo ni mí mo bẹ̀rù kú dànù nítorí pé nǹkan tó ṣe Fàlàjà mi ò tí wo mi ò get over it mi ò ní parọ́ fún yín o wàhálà ìtàlá mi ò lè get over ẹ wo gbogbo mo láti lọ pè yọkọ mi wá kó wá bá mi tó gbọ aṣọ yìí mi ò tí ì lè get over it mò ń rò lọ́kàn mi pé ah, tó bá jẹ́ pé mi ní ṣé wọ́n ní lù mí pa lẹ́jọ́ yẹn mò ń rò bẹ́ẹ̀ pé ǹjẹ́ tó bá jẹ́ pé mi ní ṣé wọ́n máa máa lù mí pa màá nì torí mò ń ro sin yẹn bó ṣe happen a kàn ń sọ pé kí ni tí mo sì máa máa credit bóyá lady yẹn ṣèké ṣáájú o lady tó sì mú alájà Lizzy wọnú ṣọ́ọ̀bù ẹ̀ mo sì máa máa fún ní hundred percent credit ẹ gbọ́ àwọn ẹ ó dà pé ẹ wo ẹ lọ wo fídíò kankan lórí lórí tiktok tẹ bá lọ wò ó lórí tiktok ẹ rí i pé wọ́n kàn ti gé àwọn ibìkan kúrò lórí facebook níbi tí lady kan ti sọ pé ẹ má jẹ́ ó lọ a máa jẹjú ẹ máa ṣe kinní kan máa tẹ̀ sí ẹ tì í síta ẹ ṣe kinní kan tí tí ó máa sọ pé ẹ má wọnú ṣọ́ọ̀bù mi o ẹ má wọ bíbá yìí o ó yà lájẹ díje tí lady yẹn ò bá sọ bẹ́ẹ̀ the next thing you will see is wọ́n ti yaṣọ gbà ẹni tó bá ti já sí òwò ẹ dákun kí ló ti kù mo sì ń wò ó ní èèyàn kan pè mí lánàá ní ìyábàdàn kí ló dé tẹ̀ ẹ̀ ṣe ṣáàtì tẹ̀ ṣe mọ́ ó ní kí ló tẹ̀ ẹ̀ ṣáàtì ẹ̀dẹ̀ wá tán live ṣáàtì ẹ̀dẹ̀ tún pa mo ní mi ò gẹ́ẹ̀tì ara mi bẹ́ẹ̀ ni mo sọ fún yín wàláì mi fi ṣe àdánù mi ò gẹ́ẹ̀tì ara mi mo yìí ń rò ní bírè mo kọ́ mọ́mí adébí pé láàárọ̀ àná mo ní mọ́ mi ṣé bí èèyàn máa ń ṣe lélẹ̀ tẹ́ni yìí bá mo dẹ̀ ń sun ẹkún tẹ́ni yìí bá wá kú Mohbad ló ṣẹ̀ṣẹ̀ kú yìí tẹ́ni yìí bá wá kú kọ́ mo ẹ pé ẹ pé wọn mo ń sun ẹkún báyìí mo ní mọ́mì tẹ́ni yìí bá wá kú kọ́ tí wúmà yẹn ò bá sọ pé ẹ má wọlé o ẹ má wọlé o ẹ bọ́ta nu ṣọ́ọ̀bù mi o ẹ àrà àwọn tó máa ń tìyàn bọ́ta ni. wọ́n wá gbàṣọ ìyàmọ́ ọlọ́run wọ́n wá máa gba létí gbàásì lẹ́kọ̀ọ́ ah <laughs> my sister mi ì lè parọ́ fún yín mi ò lè ṣọ́ra ajé kankan gbogbo ọjà ló ẹnu mi rọ ojú ẹ mọ̀ pé kéèyàn máa fi cold tẹ́lẹ̀ àwọn ẹ̀kẹ́sẹ̀ pé ẹ ń kọ́ bá ọkùnrin kan tó ti ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni mo ti bi alájà Lizzy ní mẹ́ka pé gbogbo ohun tí mo bá ti ṣe fún kó jọ nítorí ọlọ́run sísá mi dáríjì mi mi ìdẹ̀rù bóyá pé mo tún wá bọ́ta lẹ́yìn ìgbà yẹn mo tún wá kígi bọ́ lójú no èmi ò ń padà síbi ẹbí mi lẹ́yìn tí ìwọ̀n tó bá wá fún mi màá wá fún un hmm. ṣé gbọ́ she will have been last màá ní mi ò tí ì gẹ̀ẹ́tì ara mi oúnjẹ gan mo jẹ́ tì mo kàn ṣáà mu díríǹkì ni mo ṣáà mu omi ni mo mu díríǹkì torí mò ń rò ní brain mi pé definitely àwọn ẹlòmíì tó máa ń parọ́ mọ́ lẹ́kọ̀ọ́ tọkàn máa kígbe olè olè olè bó ṣe máa lù wọ́n pa ó lè jẹ́ pé aráalé wọn kan náà ti ṣẹ̀ aráalé wọn kan náà bá jà tóun wá ní fámìlì nírú èkó tó ń tajà tó wá sọ pé sílẹ̀ á ṣe fún un bọ́ nítorí pé wọn ò lè gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹni tó fẹ́ ṣe é fún wọn á ní olè ni ẹwọn ni ẹ lọ gbé ẹ gbọ́ lọ gbọ́ fídíò lórí tiktok ikọ́ sọ pé ikọ́ sọ pé ṣé ti gẹ́ẹ̀tì pẹtrólù yẹn ṣé ti gẹ́ẹ̀tì pẹtrólù ẹgbẹ́ táyà wá mo ní ẹ ṣe rí àwọn orí tiktok tó ń dùn sí mi yẹn ó bà mí nínú jẹ́ ju kọ̀tẹ́gbẹ́ lórí facebook lọ. No àwọn èyí tó ń jù sí mi lórí tiktok let me see ó báyàn nínú jẹ́ ju orí facebook lọ ọlọ́run bá ń gbọ́ tẹ bá gbọ́ ọ̀rọ̀ ẹnu wọn lórí tiktok ẹ rí i pé wọ́n ti ya wèrè àfi bí ẹni pé wọ́n mu gbó àfi bí ẹni pé wọ́n ti lọ gádàrà wọn ọ̀rẹ́dì pé èmi ni lágbájá ń bọ̀ o ẹ dúró de o sista bello arafat mo kí ní ìyá mi wàlẹ́kùn sàlámù rahmatulahi abarakatu àfi bí ẹni wípé wọ́n ti wò pé ó yá ọwọ́ àti àánú ni alájà lè ti rí gbà tèmi náà dẹ̀ ṣì ń bẹ lọ́n torí pé mi ò mẹ́ni tí mo ti ṣẹ̀ lórí Facebook o gbogbo ẹ̀yin tí n bá ti ṣẹ̀ mo tún fẹ́ bẹ̀yìn lẹ́ẹ̀kan sí ẹ̀dá kan mọ́bìnrin ẹ má lọ parí fáwọn ọmọ mẹ́jọ ṣé mo ti bú yín mo kúnlẹ̀ ẹ mọ́ bínú ah kí nìyẹn ṣe ń bà mí lẹ́rù ìgbà tí wọ́n máa ní àyà ah, àbàdẹ wọn mo ní ẹ kí n wá kí ni kí n wá ṣe ah, ó ní mi ò ṣe <laughs> kankan fún yín mo fẹ́ fún yín ní nǹkan ẹ ṣé mo dúpẹ́ mà mo ní ẹ ṣé mo yà rán àbúrò mi kan tó máa ń ta tọ́kì àwọn tọ́kì blouses ni mo ní wò ó bá mi lọ mo ní kí ló tẹ wá ń sá mo ní ẹ nígbà tí ẹ pé kan ẹ ṣèṣẹlẹ kẹ má lè pè mí náà tún gbé nǹkan mi ò fẹ́ wàhálà kó má lọ yọgi fún mi o mo ní bá bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn ìwọ tó ń ṣe zí ìyẹn ò kàn ọ̀rọ̀ orogún lélẹ́yìí oníṣe what is it for Fọlá kí ló kèmí pẹ̀lú ọ̀rọ̀ Fọlá ṣé mo bá yín dá sọ̀rọ̀ Fọlá ni orogún ni wọ́n ló bá gúnná títí títí sórí jẹ́jẹ́ sọ kọ́kọ́ fún yín ká má fọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pẹ̀lú pẹ̀lú ẹni tó bá ti gbé iṣu ẹ̀ wá sórí social media wọ́n á bá a tọwọ́ bọ̀ yamayama wọ́n á bá a fi kìka bọ̀ báyìí wọ́n á fún wọ́n á fún dànù wọ́n á rò wọ́n á rò títí títí títí gbẹ̀gìrì ẹ̀ máa padà ṣàn ṣé tí ò bá ti social media ṣé tí ò bá ti social media kò ní bí family ṣe yanjú ọ̀rọ̀ ilé ayé wọn kò níbi tí family ń gbé ọ̀rọ̀ wọn lọ ṣó ti yẹ yín ṣé kò níbi tí ẹbí máa ń gbé ọ̀rọ̀ lọ ṣé Mr. Lawal ò lẹ́bí ẹ jẹ́ ká sọ tòótọ́ ṣé family Mr. Lawal gbogbo wọn náà wá kú tán tí fọlọ́wà rẹ̀ ní tó máa fẹ́ ẹ jẹ́ lọ jókòó let my own line kọ́ mi tásìkò tèmi bá dé àti kọ́ ni o gbogbo ohun tó bá ṣẹlẹ̀ ìwọ tó bá ti mọ Ọlọ́run gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sí ẹ wàá máa gbà pé bọ́lọ̀ ń ṣe fẹ́ kó rí mi nǹkan kan ò lè ṣẹlẹ̀ láì ní mímọ̀ Ọlọ́run ọba sí mo tún máa tún sọ fún yín ní Amẹ́ríkà wọ́n ti yìnbọn twenty four fún yàn ẹni òkú ó sì wà láyé gbẹ̀rẹ́ àṣọ bá gbé kùlùkùlù ọ̀tá àfọ̀n bá fẹ́ sẹ́lómi báyìí á kú lẹ́sẹ̀kẹsẹ̀ ni so torí kéèyàn kan bá gbé mi sìn àti ìkọ́ ni o bẹ́ẹ̀ ni nígbà tó ń pariwo tó ń pariwo ìwọ mọ nǹkan táwọn ìyá tiwa náà tó ṣe kí ni tó ti go through bẹ́ẹ̀ ni sista Nikki àní tó bá yẹ pàlàjì lè sọ̀rọ̀ nù ẹbí wọn léèrè mi ò gẹ́ẹ̀tì ara mi èmi gan mò ń fìlà pé bóyá èmi ni ẹ mọ̀ pé kàbá pé èmi ló fẹ́ ṣẹlẹ̀ èmi ló ṣẹlẹ̀ sí mo dẹ̀ ń sunkún mo sì mo bízì báyìí pé n pè mí aláàjì ẹ wà mí fún Mustapha. Yeah. mi pé kẹ́mi wá sórí social media rí ṣá ṣé mo gbẹ́jọ́ èmi àtọkọ mi wá sórí social media mo lè gbé wà náà àbí wọ́n sọ fẹ́yìn náà pé ẹ ṣáàjì létí etí yín ò dìnà pé lára àwọn kan lára orogún mi ó gbé ọjọ́ wá sórí social media but when ti family dá sí i ṣẹ́yìn tún gbọ́ story kankan mọ́ ṣé ní kálukú kan ló mọ bó ṣe máa tonú ilé ẹ̀ ṣé ó sọ fẹ́ yìí kó rogun tèmi ìgbẹ́jọ́ wá fún wọn lórí social media ó gbé wá fún speaker kan náà ṣèbí ẹni yẹn dárúkọ ẹ̀ ẹni yẹn sọ ǹjẹ́ rí mi kí n sọ̀rọ̀ sí ǹjẹ́ rí mi kí n fèsì ǹjẹ́ rí mi kí n bọ́ta ǹjẹ́ rí mi kí n ṣe bẹ́ẹ̀ pé kínní mo wò pé family issue ni tí n bá wá pariwo lórí social media ẹ ti tú ká ẹ ti fọn yànnàyànnà yìí tẹ máa mú lọlé olóògùn tẹ máa rán sáyà sásìnì tẹ máa ní yàrá fún àwọn eré àbọ̀sí òmọ́ṣọ́ọ̀bù ẹni kẹ́kọ̀ọ́ lọ dáná sun bá dáná sun wèrè kíní kan kíní kan. Mm. so ẹ sọ fún pé kó ló dáná sun ṣọ́ọ̀bù yábàdàn ìgbà táwọn òwò àgbè wá sórí social media pé wọn bá bi tó gbowó ẹ la ibi tó gbowó ẹ gan ajẹkọ mọ ń bẹ àgó fọdà òun lè ṣe rí pé àwọn ọmọ orogún mi ń wá sọ́dọ̀ mi òun lè ṣe rí pé àjọ ń lọ pátì nítorí pé kò sí nǹkan tó gbowó wá sórí social media tó yanjú ó máa bàjẹ́ pátápátá ni tó bá gbá láàánú wá sórí social media yìí aláàánú yẹn ò ní ṣe é lóore mọ́ ó máa kọ̀yìn sí ẹni bó o bá mọ́kọ wá sórí social media lórí fracasi ọkọ yẹn máa padà dìfọ́ọ̀sì ẹni bó o bá mú ọ̀gá ẹ̀ wá sórí fracasi ọ̀gá ẹ̀ máa padà kọ̀yìn sí alẹ́ ẹni bó o bá nílé tó jẹ́ pé bóyá fi rẹ̀ ẹ́ lẹ́kùn ni pé mo gbénu léyìí o láńlọ́ọ̀dù máa padà lé ẹ ẹni tó fún ẹ ó fún ẹ ní o ó máa padà gbalé yẹn lọ́wọ́ ẹ níbi tó máa bẹ́ẹ̀ ṣe dé ẹ jẹ́ ká máa kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ wà lára títí wa náà. T Warriors blood thank you my darling sister God bless you let me say this it's not all about ṣẹ́rí ẹ jẹ́ ní tí wàá parọ́ kan fún yín ẹni tèmi àti ẹ̀gbọ́n jọ ní wàhálà tó gbé mi lọ kóòtù wàláì mo fọ ọlọ́run bàbúrà kó jẹ́ pé òun ni mo rí ní situation yẹn ẹ gbàgbé pé àṣebó tí ń bá àlájà lè ṣiṣẹ́ ọ̀rọ̀ kí nǹkan tí mo ṣe yìí ni màá ṣe kó pé torí kó lè dáríjì mi torí pé mo feel pain tí mi ò bá feel pain ọmọlàkejì mi mi ò lè lọ Saudi lọ bẹ̀bẹ̀ mi ò lè máa dárúkọ àwọn èèyàn lẹ́yọ kọ̀ọ̀kan mo fi wọ́n sí position mi mo feel pains wọn mo fi wọ́n wò pé ah mo fi wọ́n wò pé ah tó bá jẹ́ mi náà ṣe léyìí náà sí báwo lèmi náà ṣe máa react òun ni mo ṣe bẹ̀bẹ̀ ní ìwà ní ilẹ̀ mímọ́. ẹ òun ni mo ṣe lọ́bẹ̀ tí mo dárúkọ everybody tẹ bá dẹ̀ lọ wo ṣáàtì yẹn ẹ rí pé alájà Lizzy àtẹni tó gbé mi lọ kóòtù ni mo bẹ jù ẹ lọ wò ẹ lọ padà lọ wo ṣáàtì yẹn. zi abel ó dà pé ó yá kó a máa lọlé ito ṣètò blocked. ó ń bọ̀ èbú kiri ni. ẹ rí i pé àwọn méjèèjì ni mo bẹ̀ jù torí mo mọ nǹkan tí mo fẹ́nu mi sọ mo kó o jẹ padà mo bẹ̀bẹ̀ mo bẹ̀ wọn méjèèjì. kò síbẹ̀ nìyẹn ṣe lè jẹ́ ọ̀tá yín tó tẹ bá rírú nǹkan tó ṣẹlẹ̀ sí alájà Lizzy yẹn ẹ gbé jàtì sẹ́gbẹ́ kan Bukky Jesse will be the last person wàláì Bukky Jesse will be the tó yẹ pé òun àtàlájà Lizzy wọ́n ṣe jà recently ni will be the last person tó máa bọ́ta tí mo bìlí kó yẹ kó ó máa gbàlú báyìí àǹtí ah, kẹ́mi aṣọ wa ti dé hallelujah méje ẹ ṣá pè mí wọ́n ti dì í mú báyìí o wọ́n ní owó ti di one point five one point one million one thousand five forty owó kágò <laughs> ẹ ṣáà pè mí á sọ̀rọ̀ létà but mo máa gbà ní Wednesday agbára ní kílè nínà èmi ni Thursday mo máa gbà lọ́jọ́ Monday mo ti lọ sanwó lẹ́nu ṣé ń gbọ́ mi Bukky Jesse o ti ń lọ ọ wà lé ẹ̀yà ní ìmọ̀ ọ̀dà ọlọ́run àjíwárí ni mo rò bí a pè the last person tó yẹ kó máa gbà lù ọlọ́run ó surprise mi. ní nǹkan tó ṣe ìyẹn náà ń pè ní pé o ní woman feelings. mo ti gbọ́ mà ìyẹn náà ń pè ní pé o ní ìbẹ̀rù ọlọ́run ìyẹn náà ń pè ní pé o fìlè kínní yìí pé tó bá jẹ́ wọ ni ẹ gbàgbé ìjà ẹ gbọ́ ni ẹ ò lè ṣe gbogbo kínní yẹn tán kẹtùnú máa padà sí ní ìjà ó dàbí ẹni tó ọmọ ẹ kú ni tó sọ pé torí pé ẹ ń jà. Ja ìwọ àti ò lè sọ̀rọ̀ mọ́ láéláé wá ọmọ yẹn wá kú ò sọ yí pé ha ẹ pẹ̀lẹ́ o ẹ kú rọjú o ẹ kú ọ̀rọ̀ ọmọ. mọ́mí adé mọ́mí adé yìí ẹ ṣe mo dúpẹ́ mà. o lè sọ bẹ́ẹ̀ àbí ẹni yẹn wá bímọ o sọ pé congratulation ẹ kú ewu ọmọ o èmi ò lè ṣerú ẹ o kódà kó jẹ́ pálàsì alájà sí gan ó gbé mi lọ kóòtù àìwá kóòtù wà láì tí kinní sí mi ṣe máa bẹ́ síta ni mo ṣe bẹ́ síta yìí torí pé mi ò lè sùn mò ń pè kiri báyìí ni ẹbí àwọn méjèèjì yẹn mò ń pè kiri báyìí ni níbo ló tún dé ló tún ṣẹlẹ̀ ẹ̀ ṣe kí náà tún ṣe sí kíní kan kìnì kan mi ò lè sùn I was like what torí pé mákan mákan ló yẹ ń kàn án sẹ́yìn ò mọ̀ pé tó bá kanra òwò ó máa kanra ẹ̀dẹ tó bá rí iṣẹ́ tó mú jẹ àwa yìí náà ṣèfù nígbà bá ti ṣẹ̀yàn wọn ò ní kọ́ fọ́gi mọ́ra lórí ìdùnmọ́ta ni. wọ́n tó bá ti wá búyàn bí máa búlọ̀kì ẹ̀yìn má bínú mi ò búyàn educative chat là ń ṣe níbà ẹ̀yin ò ṣe máa fi àìsùn wọn lẹ̀ fẹ́yàn kan ṣoṣo ó ṣe jẹ́ wípé aporo yàrá ni yín tí kì í jẹ́ kóró kó tán ẹ̀yin lẹ ẹ máa ń predict èèyàn báwo lẹ́yìn ṣe mọ̀ pé tó bá jẹ́ pé Fọlá ni alájà Lizzy Anjorin màmá jó ni báwo lẹ́yìn ṣe mọ̀ ipò màmá jó kò sẹ́ni tó máa ríru fídíò yẹn tá a gbàlù tá a máa jó ìkà ló máa jó orújó burúkú báyẹn ìkà abiagba la máa jójú ẹ̀sìn la máa jójú ẹlẹ́yà nítorí pé ẹ̀mí yìí kò ní duplicate ọlọ́run má jẹ́ akúkú oró ẹ̀mí tẹ̀lé dá tẹ́fẹ́ gbà wáì ilé ayé la máa fi sílẹ̀ sí gbogbo ìjà tá à ń bára wa jà yìí ẹ̀mú fẹ́ gbé lọ kóòtù ẹ̀mú wọn kọ́ ṣẹ̀wọ̀n tó bá ṣẹ̀wọ̀n kọ́ bó bá kú síbẹ̀ gan kí nìyẹn dì fún wa wọ́n bá ṣáyàn mẹ́wọ̀n lé ní tẹ́nìyẹn bá kú síbẹ̀ kí ló fẹ́ dì fún wa a lè rí nǹkan kan gbà ń bẹ́ẹ̀ ego wa la fẹ́ fi boost pé yes káráyé lè mọ̀ pé yes mi kẹ̀ mo ta lẹ́nu mo lè rán ẹ lọ sẹ́wọ̀n wọ́n tó bá ti ibú mi that is all. nǹkan tá ego ta ní nìyẹn ego tó yẹ pé tá a bá dẹ̀kú báyìí tá a bá dijú tọ́lá bá sọ pé tí ikú bá sọ pé ó yá òun la kó ń dúpẹ́ lórí gbì gbogbo ego ego yẹn ti tán kò sí kankan wáì tá a fi orúkọ rere sílẹ̀ fún àwọn ọmọ wa wáì tá a máa fìjà fọlọ́run jà ń gbà mí báyìí ká tẹ̀ máa fọwọ́ lẹ́rán ìyẹn ló fẹ́ bá àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nírọ̀lẹ́ yìí. orúkọ mi lẹ́ẹ̀kan sí ni alájà ọmọwùnmí àjọkẹ́ adéwùnmí aláṣẹ good nation ceo original ìyá àbàdàn mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ pátápátá lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti bá mi ralẹ̀ lákàtà mi láti iléeṣẹ́ PS Homes and Property ẹ ṣe mo dúpẹ́ iná òní tán wo yín ẹ wá nílùlẹ̀ náà tà ní gbàǹjo aburú ó kéré ó pọ̀ kò ní wọlé tọ̀ yín wá ní agbára ti Kristi ní agbára ti Allah gbogbo ń tẹ́ ẹ ti gbèrò lórí ilẹ̀ tẹ́ rà lọ́wọ́ mi pátápátá gbogbo ẹ̀ ló máa ṣe é ṣe fún yín á júṣe fún yín mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá pé Dr. Taiwo Paul Olukunle, tí mò ń polówó lẹ̀ fún nígbà yẹn mo dúpẹ́ pé wọn kì í ṣe oníjìbìtì ẹ̀dá alálùbáríkà ẹ̀dá ni wọ́n èèyàn pàtàkì ni wọ́n ọmọlúàbí ni wọ́n ẹni tó ṣe é bá lọ ẹni tó ṣe é bá tò ni wọ́n. mo fi àsìkò yìí kéde fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi jákèjádò gbogbo àǹgbá láyé wípé èmi mo ò sáìnì another contract pẹ̀lú PS Homes mọ́ láti wákàtí yìí lọ mi ò kí ń ṣe ambassador wọn mi ò dẹ̀ kí ń ṣe influencer wọn láti àsìkò yìí anything that has to do with PS Homes please don't call me kò ń ṣe tìjà o kò sì ń ṣe ti aburú PS Homes ò dẹ̀ lé mi ṣùgbọ́n mo fẹ́ ra ilé ayé gbé fara mi ṣùgbọ́n mo fẹ́ nísinmi mo fẹ́ kúrò nínú wàhálà ńlá yìí lo mi ò dẹ̀ fẹ́ ìdààmú mi ò fẹ́ ìbanilórúkọ jẹ́ mi ò fẹ́ gbogbo bó ṣe ń ṣe mí ṣàkàṣàkà torí lóòótọ́ èmi ni mo mú wọn wá ṣùgbọ́n mo fi àsìkò yìí yọ̀ǹda mo yọ̀ǹda ọ̀fíṣíálè mo yọ̀ǹda tapátẹsẹ̀ mi ò polówó fún iléeṣẹ́ PS Homes tẹ́ bá wo orí péjì tuntun yìí àwọn iṣẹ́ tí mo ti tí mo ṣẹ̀yẹ̀ bá wọn ń gbé mo ti yọ wọ́n kúrò màá farabalẹ̀ torí mo bízì màá farabalẹ̀ yọ ìmíì gbogbo tó bá kù mo ò ń ṣọ̀tá wọn o wọn ò lé mi mi ò sì bá lé iṣẹ́ jẹ́ mi ò bá lé iṣẹ́ jà mi ò dẹ̀ mi ò dẹ̀ kówó lé iṣẹ́ jẹ ṣùgbọ́n mi ò fẹ́ kúkú òjijì mi ò dẹ̀ fẹ́ káráyé ba ògo mi jẹ́ lóòótọ́ èmi ni mo gbé PS homes wá sórí Facebook ṣùgbọ́n níbi tọ́rọ̀ tó dé yìí mo fẹ́ respect ara mi mo fẹ́ respect ọkọ mi mo fẹ́ respect àwọn ọmọ mi if you if you have bought land from me through me to PS home please call PS home directly call PS home directly. Mm. <laughs> ẹ ṣe sísá àbẹ̀tí bá mi fún wọn lésì call PS Homes directly to ask any question regarding your land regarding your documents or whatever. mi ò polówó fún iléeṣẹ́ PS Homes mo wá sọ́ǹtà gbangba even though it will be a shock to him I've never discussed this with him he doesn't know about it and that is how I want it mi ò polówó iṣẹ́ fún iléeṣẹ́ PS Homes mọ́ ìwọ tó bá wò lọ́kàn ẹ pé àyè àbàdàn dẹ̀ máa ń rí lẹ́ta o ó wá ní ilẹ̀ àbó o ní ilé o fẹ́ kí n máa bá ẹ polówó please don't hesitate to contact me at my home phone number mi ò sáìn ní contract yí ẹ̀ yí pẹ̀lú PS Homes alihamdulilayi ibi tí mo bá dé mo dúpẹ́ o bá gbọ́ ẹ ṣe ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ọlọ́run o ẹ ṣe ibi tẹ́ bá dé mo dúpẹ́ o àlà ibi tẹ́ mú mi lọ mo dúpẹ́ ibi tọ́lọ́run ṣe dé torí pé kí ni oúnjẹ tẹ́ máa jẹ tó máa há yín lọ́fun oúnjẹ tẹ́ máa máa jẹ. No oúnjẹ tẹ́ ẹ máa jẹ tẹ́ ẹ ní lè sùn oúnjẹ tẹ́ ẹ máa jẹ tẹ́ ẹ̀jẹ̀ máa máa ra ìròyìn kiri ká tó máa dàbẹ́ pé kán pa yín dànù ẹ jẹ́ ká má jẹrú oúnjẹ bẹ́ẹ̀ a ò ní jẹ májèlé mi ò sọ pé májèlé lu pso ṣe ṣùgbọ́n mo fẹ́ nísinmi mo fẹ́ nísinmi mo fẹ́ nífọ̀kànbalẹ̀ mo ò fẹ́ kẹ́nìbọ̀dì máa borúkọ mi jẹ́ gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń rí tó ń ṣẹlẹ̀ like just two weeks ago kò kọjá pé sign contract fẹ́ polówó fún PS mo dẹ̀ ti yọ̀ǹda officially on a Facebook èmi ni mo gbé wọn wá on a Facebook ni mo ti sọ pé mo sign contract wọn on a Facebook mo dẹ̀ ti tú contract kà ẹ jọ̀ọ́ mo polówó fún iléeṣẹ́ PSO mo yọ̀ǹda wọn fún ambassador wọn mo yọ̀ǹda wọn fún ẹni tán believe pé yes kó máa polówó mo yọ̀ǹda wọn fẹ́ni tó bìlí pé òun jù mí lọ ní gbogbo ọ̀nà mo yọ̀ǹda wọn bí sími láì mo yọ̀ǹda wọn mo yọ̀ǹda wọn mo yọ̀ǹda wọn tápá ti sun nítorí pé hmm, mo kàn fẹ́ bẹ̀yìn ènìyàn ẹ fi tìrú wa kọ́gbọ́n o ẹ má fún ènìyàn kankan níbi tẹ́ ẹ ti ń jẹ ẹ má sọ pé aláàánú yín rèé kẹ́ni tó súnmọ́ yín kó wá jẹ ń bẹ̀ ẹ má sọ pé ẹ ti rí èè mo ti rí kọ́ńtíráàtì kan gbà ó yàwọ̀ náà máa bọ̀ gbogbo ń tẹ́ ẹ bá ní ẹ jẹ́ kó jáde mọ́nú fún yín ìdúpẹ́ lọ́wọ́ náà àdàbí even though ìyá àbàdàn don't talk too much stop ẹ má jẹ́ ká máa lọ fà ẹ má jẹ́ ká lọ fà ẹ kọ sílẹ̀ today is October, uh, February 8, 2024 and the contract was signed January 31st 2020, 2020, yes january 31st, 2020. twenty ni mo sign contract pẹ̀lú wọn mm. mo dẹ̀ tuntun contract kan gbogbo yín ni mo dúpẹ́ fún ẹ ṣé mo dúpẹ́ ẹ lè gbọ́ kí n sọ pé mi ò bá wọn jà o is a brother to me we both came from the same place his mom is from my hometown Awori so we are like just like a family friends but anything that has to do with ilẹ̀ psoms no yabadan is out of it so àwọn tí ọlọ́run gbalé tọ́lọ́run gbáyélé lọ́wọ́ tí wọ́n nérò jù wá lọ ni wọ́n máa jẹ́ níṣù ẹ ṣé mo dúpẹ́ o ìyẹn ni mo ní kí n sọ fún yín pé tẹ́ ẹ bá lóúnjẹ yín ẹ ṣe kí ni ẹ mú dání dáadáa ẹ mọ̀ pé èèyàn sí ẹ mọ̀ pé èèyàn sí o torí pé bíi kẹ́ ẹ kú bíi kọ́ gbà á kódà bọ́ ń gba nǹkan tó ju nǹkan tó ń san fún yín lọ ń bẹ̀ kò ní tẹ́ wọn lọ́rùn wọ́n mi màá rí òfin nẹ́nẹ́ ìṣe mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ màá yìí máa tẹnumọ́ èmi mo sì gbé ps wá anybody bá máa polówó fún èmi yìí ni na my true and dem take no ps homes and alhamdulilayi pé o ṣe pé iléeṣẹ́ máa ní pé ah ìyá àbàdàn wàhálà ẹ̀ pọ̀ ó fún wa ní problem iléeṣẹ́ òde sọ pé ìyá àbàdàn bọ́ ṣe ń sanwó sákàǹtì ẹ̀tọ́ iṣẹ́ ni kò fowó jíṣẹ́ kò sí yẹn bẹ́ẹ̀ iléeṣẹ́ psm lè sọ pé ìyá àbàdàn kówó wa jẹrí no àbí ìyá àbàdàn talẹ̀ wa fáwọn èèyàn tó ń wá lẹ́yìn àbí owó documentation tó máa ń san fún ìyá àbàdàn àbí ìyá àbàdàn fi jíṣẹ́ rí kò sí yẹn bẹ́ẹ̀. ẹ mọ́ ti sọ̀rọ̀ ẹ jẹ́ kí n ló fóònù kẹ́ hello ma'am yes ma It's ti gbọ́ ma yes ma. so bó ṣe rí gangan nìyẹn ìgbà tí ìkówó jẹ tí ìlú jìbìtì ń bẹ̀ ṣe mọ̀ pé àwọn kankan àtẹ bá rò lọ tẹ bá rò bọ̀ To lè máa pa yín lẹ́kún tí mi bá lọ́kọ tó understand mi ẹ̀yin náà gbọ́ náà wọn àtọ́ láwọ̀pá sọ́lẹ̀ kejì ó ń bá sùn ó ṣe gbá ó ń ṣe gbá no Alhamdulillah, rabbil alamin lóòótọ́ owó ni owó tí ps ń san but kò ń ṣe owó yẹn ní fìdí mi kò fìdí ọmọ mi àṣekún ni arakún laṣọ gbági ń lọ̀rọ̀ owó tí ps bá sọ fún mi ẹ ṣé mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lásìkò yìí tá a wà yìí kí la gbé wá ẹ á ti gbé wọn wá lóríṣiríṣi ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ra aṣọ ń sìn ẹ̀yin mo bẹ̀bẹ̀ ẹ jẹ́ kí n kúnlẹ̀ fún yín gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ rà ní ìsìn ẹ jọ̀ọ́ ẹ máa rà á ẹ rí i pé mò ń sọ fún sísítà mi kan tán máa ṣe ẹbí lọ́wọ́ mi tí mo sọ fún wọn pé ah wọ́n ti sanwó but nígbà tí mo débẹ̀ lẹ́nu mo faṣọ yẹn lẹ̀ ń bẹ̀ ni o kódà ibi tó yìnbó sọ fún mi pé tí ìbá lè sọ iye báyìí kí wàá gba owó mi padà it is getting crazy bàbá wa Bọ́lá Ahmed Tinubu lóòótọ́ ara aṣíwájú ní Nigerian bloggers ni mí ẹ jọ ẹ bá wa wá nǹkan ṣe ah mo ti gbàgbé ṣá aláàjì mo ti gbàgbé a ní gàrí àpò lọ́dọ̀ alájà níbi ẹnu gate yàkọ́mọ yẹn wà kẹjọba mi gbé ẹ̀ Latif so mo fẹ́ ra gàrí láàárọ̀ yìí gàrí used to be forty five thousand àpò lẹ́ni sixty five thousand ni o àpò kan ẹ mo fọlọ́run bá bẹ̀ yín o mo bẹ̀ yín bàbá Bọ́lá Tinubu rẹ̀ pé àwọn tó ń bá yín tukọ̀ lùyìn wọ́n ti fẹ́ gbàbọ̀dè wọ́n ti gbàbọ̀dè gidi ní eléyìí kò ṣe pé kinní mọ́ o mo débi tí mo ti fẹ́ gba ọjà kóyìnbó máa sọ fún yín pé kẹ́ wá gba owó yín. Hey, hey only can only if you do if you cannot pay that one thousand five hundred and forty one thousand five hundred and forty ní ìjẹta ní ìjẹta one thousand five five oh five ó ní tí mi bá ti lè san ó ní kí n wá gba owó mi pé òun máa gbé òun máa tà á àwọn tó dẹ̀ máa rà ti dúró ẹ ẹ ṣàánú àwọn mẹ̀kúnnù o ebi yìí pọ̀ ìyà yìí pọ̀ o bó bá mú ten thousand torí àmì ìsìnkú tó ra nǹkan kan àmọ́ kẹfẹ́ bá wa ṣe bọ̀ tí eléyìí ò wá easy mọ́ báyìí o eléyìí ò easy mọ́ o ẹ wo ibi tí nàìjíríà ò lójú ti dé one thousand five forty ní owó princess ní òyìnbó àtàárọ̀ tí mo ti lọ bí mo dájọ́ lè mọ́rí náà ni mi ò tí ì jẹun mo ti fún lọ́wọ́ mo dẹ̀ fẹ́ fún balance ó ní náà o ó ní náà o tí mi bá ti lè san owó yẹn pé kóun dáwó tí mo ti san padà àwọn tó dẹ̀ máa rà lọ́wọ́ yín wọ́n ti wà aṣọ àǹtí ìrẹ̀rẹ̀ àdẹ tí ń ṣe láti láti December láti ń ṣe aṣọ yìí láti December láti ti sanwó fún mi èèyàn hundred mo mò ń sọ fún wọn lórí láì lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ máa ní láti pè mí o kágò ní kí ló ṣubú tẹ̀ ń o wọ́n tún ń ṣáàjì owó méjì ń kágò wọ́n á ṣáàjì dọ́là wọ́n tún ṣáàjì náírà nine hundred and eighty six dollars ní káàbù kọ́kọ́ gbà wọ́n yẹ̀ tí wọ́n á ṣáàjì another one hundred and nineteen thousand owó kágò lásán is one point eight million something owó kágò lásán just nine hundred and something owó kágò one point eight million lórí aṣọ thirty three bọ́ndù nǹkan ti bàjẹ́ so tẹ bá rí nǹkan tẹ fẹ́ rà tí mo sì lè afford láti tà ní bó ṣe yẹ bó ṣe yẹ bákan bákan ẹ dákun ẹ rà o. sista Ògúnrìndé kí lẹ ń sọ yìí ẹyẹ ní ẹyà i'm just imagine i'm just imagine for those who want to start business ah mo lọ bì kan woman yẹn mo fẹ́ bá wọn clear gbogbo àwọn aṣọ kan ó ní rárá o. Oh, ó lóun jẹ gbèsè three hundred million alhaji wambe ajọlọ ni that was last week friday ó ní òun jẹ gbèsè three hundred million because òyìnbó ti ṣaṣọ wá òyìnbó ti kó aṣọ fún wọn ní ìgbà tí owó wà ní seven hundred eight hundred òyìnbó òdẹ̀ fẹ́ gbọ́ pé dọ́là high àbí dọ́là lọlẹ̀ dọ́là mi oye báyìí ni dọ́là ni kò sọ fún òyìnbó owó ti di one point one point five ní last week friday ni one thousand five hundred ẹ̀yin náà wá wo owó tó fi ṣe owó nígbà yẹn ní eight hundred ẹ wo adúrú gbèsè ẹ jẹ́ bá wa wá nǹkan ṣe sọ́nà dọ́là yìí yín tó dẹ̀ ń pa nàìjíríà òṣò ju pé àwa gógó fúnra wa á sẹ́ǹdì kankan sókè òkun kí làwa ẹ́sípọ́ọ̀tì jáde òkè òkun náà ti ń pọ́ọ̀tì gbogbo including epo tá à ń lò kí làwa ń gbé jáde kí ni nàìjíríà ń tà fún lu òyìnbó fún foreign country òun ló ń pa wá o bàbá wa bọ́lá ahmed tinubu lagos state governor babájídé sanwóolu bàbá wa lálùbáríkà ẹ jọ ẹ ẹ bá wa tàn mọ́lẹ̀ sáwọn ọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n ti sanwó ẹ palliative fún gbogbo àwọn governors ẹ jọ ẹ jẹ́ kó oúnjẹ kọ́kọ́ wà nílùú ó yẹ kí food bank wà nàìjíríà ó yẹ kí food bank wà ní gbogbo state ó yẹ kí food bank wà ní local government oníkálukú right now most of us get the INR báwo ló ṣe pè NIN gbogbo wa la ti ń fẹ́ ní NIN tán ẹ pín food bank lọ sí orí oníkọ̀ọ̀kan tẹ bá ń fi NIN tó ẹni tó wá gbà lóṣù yóò lè kò lè sọ pé òun wá gbóúnjẹ ẹ jẹ́ kí food bank wà kiri ìyàn yìí pọ̀ o wọ́n sọ pé wọ́n tún ti pa ọba ẹlẹ́ẹ̀kẹrin. bẹ́ẹ̀ ni we are not exporting anything kí lẹ̀ export import nìkan lẹ̀ ń ṣe ta ló tẹ̀ wá import the masses are crying ìyàn yìí mú iṣu ẹyọ kan ni mo rà fáwọn ọmọ ògùn ọlọ́run tí mo kó sọ́dọ̀ pé kí n tiẹ̀ máa ń ṣe kinní eh, eh, mo dáre o ẹyin tí mo rà last tútù kìrètì mo máa ń rà pé kán máa mú lọ sí school kọ́ máa mẹ́yẹ kọ̀ọ̀kan lọ pro ara protein ṣáà kọ́ máa jẹ pọ́n kọ́ máa jẹ ráìsì lójoojúmọ́ kọ́ máa gbé indomie lọ lójoojúmọ́ o last time tí mo ra yín two crates ẹyin was two five ìyí tọ́gbé wá ní jẹta báyìí two crates six thousand five ní méjèèjì ẹjọ ẹ ṣàánú wa ó yẹ ká lè níbi tó ti máa gbóúnjẹ fáwọn tí ó tí ó àkóṣepá láì ní nílùú òyìnbó tó o bá níṣẹ́ tí nǹkan kò bá kò níṣẹ́ kan kó má tó ẹ̀ tí o bá tó wàá lọ fún food bank wàá lọ gbóúnjẹ lóṣooṣù ẹ bá wa create food bank ẹ̀yin olówó nàìjíríà ẹ̀yin ọlọ́rọ̀ ẹjọ́ ẹ̀yin náà dá food bank sílẹ̀ ẹ nígbà táwa dé nígbà táwa dé Canada tí ààrẹ ojú àráyè tá ààrẹ nìkan kàn àwa wọnú ibì kan lọ wọ́n ń pè bẹ̀ ní in from the cold ní Calgary abata nínú ìlú Canada àwọnú in from the cold àwọbẹ̀ lọ wọ́n fún wa ní wọ́kà wọ́kà wa bá wa wálé ó wá ilé àwọn fámìlì dònà sanwó fámìlì dònà ní kékeré la fẹ́ wọ́n gbé wa lọ sí store ara nǹkan oríṣiríṣiríṣiríṣi pé so that àwa náà lè ṣe kí ni a lè stand on our feet that is why nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ the very first car tí mo lò káà méjèèjì tí mo kọ́kọ́ lò mo fún in from the code nìkan nígbà tí mo ti lọ bẹ̀rẹ̀ tèmi náà ti ní good credit tí mo lè lọ gbé mọ́tò mo fún kí ló máa ń pe àwọn kidney foundations mo fún wọn lẹ́yọ kan bí tó bá gbé tí wọ́n wá gbé ń bẹ̀ ìtorí pé ńgbà tèmi náà dé mo rí àpẹẹrẹ wọ́n gbà mí tọmọtọmọ wọ́n gbà mí wọ́n máa máa confirmation yẹn lè báyìí ni àwọn náà máa bẹ́ẹ̀ wálé tí wọ́n máa gbé àwa náà ti wà expose tó ó yẹ kí nǹkan kan máa jáde sí látọwọ́ nàìjí látọwọ́ àwọn gọ́fìmẹ̀ntì wá sí wa lẹ́nu eléyìí pọ̀ ìyàn yìí pọ̀ kò sẹ́ni tó róúnjẹ jẹ ẹ omi lásán ti di one hundred and fifty naira mineral sì di three hundred naira eléyìí pọ̀ ju o bẹ́ẹ̀ lẹ́tí máa ba ilé iṣẹ́ kan jẹ́ ẹni fún kẹ̀kẹ́tọ́ bí n tó ń jẹ ẹni kò dáa àwọn àpapọ̀ àwọn kan ló ń ṣiṣẹ́ rẹ̀ lábẹ́lẹ̀ ara ẹ̀tanú ta sọ pé máa ń ṣe nìyẹn arógòbògò jẹ́ làwọn ọmọ Yorùbá abatẹnijẹ́ nìyín ẹni tẹ́ bá ti rí páyé ẹ̀ ń da bẹ́ẹ̀ ṣe máa mú wálẹ̀ báyìí ní gbìyì ẹ ti mú kọ́ńpìnì yẹn wálẹ̀ báyìí ẹ ló ń flóòtì ṣé ń gbà tó fẹ́ rẹ́gísítà ẹ̀ kọ́ńpìnì ẹ̀ ṣé kò sọ nǹkan tó ń fẹ́ máa ṣe ṣé ẹni tó ń ta tékèwé àbí kí náà ń pe kinní yẹn Take takeaway park ṣé kò kọ́ síbẹ̀ kẹ́ tó sáìn ní ẹ̀kẹ́ tó rẹ́jísítẹ̀ ṣé ẹ̀ tẹ́ẹ̀sì ẹ̀ wò ẹ̀ wá mọ̀ pé ẹ̀fẹ̀ tẹ́lẹ̀ ń palàpalàpà instead of kí ẹ máa bẹ́ṣẹ́ máa recycle kinní yẹn ẹ wá mú iléeṣẹ́ yẹn ẹ wá dojú ẹ̀ bolẹ̀ iléeṣẹ́ tó yẹ pé ibẹ̀ làwọn ẹlòmíì ti ń jẹ ibẹ̀ náà ti ń mu ibẹ̀ náà ti ń fọ́mọ lọ sí school ẹ ti sàwọn ènìyàn dá láì níṣẹ́ báyìí o ẹ ti sọ company yẹn di onígbèsè gbogbo àwọn tó rajà lọ́wọ́ ní wọ́n bá yẹn sìn wọ́n ti wọ gàù mo ní sísítà kan ṣọ́ọ̀bù stọọ tó ní ó tó márùn bíbá kìíní yẹn ló kún bẹ́ẹ̀ bá mú ẹ ti sọ wọ́n do ní gbèsè tó bá yá wọn báǹkì á máa fa á máa fa wọn gbogbo kólátírà tó fi ṣe kólátírà láti lọ yáwó ní báǹkì báǹkì á gbẹ́sẹ̀ lé ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká ronú i love you too ma ẹ jẹ́ ká ronú kódà kódà ẹ mọ̀ wípé fùkẹ̀fùkẹ̀ o ó máa máa búlọ́ọ̀kì kínní o ó ń gba tó bá pé ẹni tó ti burú báwo ló ṣe máa lọ gbèrú fùkẹ̀fùkẹ̀ sínú máíkírówèèfù ṣé o ya wèrè ni nílùú òyìnbó gan ṣé wọ́n kì í lo fùkẹ̀fùkẹ̀ ni they use it tó o bá dé Costco fùkẹ̀fùkẹ̀ ló máa fi ta ọ́dọ̀gì fún ẹ fùkẹ̀fùkẹ̀ ló máa fi ta ọ́dọ̀gì fún ẹ ní Costco ibẹ̀ ló máa gbé sí. Si ẹ wá fẹ́ bá ilé iṣẹ́ ilé iṣẹ́ tó ní more than forty thousand four thousand eh, workers ẹ tún fẹ́ sàwọn ẹ̀dẹ̀ tí ò níṣẹ́ láì ṣe pé owó kan wà tẹ́ ń fún àwa ọmọ nàìjíríà pé tó bá kù díẹ̀ káàtó bíjọba ṣe máa ń ṣe nílùú òyìnbó ó yàwó wá gbayé báyìí kò sì máa fi jẹun ná ẹ̀yin mélòó lẹ́ ń gbé nínú ilé ẹ gba lẹ́tà àkẹ́ thank you sister kẹ́hìndé ẹ gba pépà yìí kẹ́ ẹ mú lọ sí food bank tó súnmọ́ àdúgbò yín street wo lẹ̀ ń gbé ẹ kó búrẹ́dì ráìsì spaghetti míìkì ẹyin fúrúùtù fúrúùtù tá a ti wá wá tá a níkù gbàǹgbà yìí ẹ ti báyé wa jẹ́ àlera fúrúùtù mọ́ báyìí ẹ wò lọ́ba mú àpò kan wá àpò ẹ̀yọkọ̀ tí mo rà four hundred naira àpò hundred hundred naira tí máa ra twenty thirty mẹ́rin ni mo márùn péré ni mo rà four hundred naira lẹ́yọ̀kan four hundred naira apple ẹyọkan ṣoṣo báyìí apple ti máa ń gbé pálí ẹ̀ tí wọ́n máa gbé sílẹ̀ táwọn èèyàn máa mú bó ṣe wù wọ́n mi ò tó lè rà á ẹ ti fẹ́ báyé wa jẹ́ àwa tá a níkùn bámi lọ sàn wá àwa tá a níkùn àwa tá a ní cholesterol àwọn oní blood pressure ti báyé wọn jẹ́ ṣé àwọn tó wà diabetics sìn ṣé kán mọ jẹ spaghetti ni àbí kán mọ jẹ rice every day èso go ṣe é rà ọ̀rẹ́ mi rọ̀sàn mẹ́ta two mẹ́ta five hundred mo ní what mẹ́ta what ní mẹ́ta five hundred mẹ́ta ròdòròdò báyìí ni ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa ebi ń pa wá ní nàìjíríà bá mi lọ mú mi kàn wá first ebi ń pa wá ní nàìjíríà ìyàn yìí ti pọ̀jù ó ní mo ṣe máa ń ṣàgbà fún gbogbo àwọn customers mi torí mo mọ̀ pé kò easy ẹni tó bá jẹun yóò ló ń ronú àti raṣọ ṣẹ́ni tó ebi ń pa máa ń raṣọ ni mo ṣe máa ń sọ pé kò kí ń ṣe ráìsì kò ń ṣe bíǹsì àánú ni mo rí gbà àánú lẹ fi ń bá mi rà á òun lèmi náà ṣe máa ń lẹ́sì owó ẹ̀ mo and sister mi tó máa ń bá mi pín aṣọ mọ́ra wọn wọ́n wọ̀nù mi lẹ́nu yìí ni <laughs> ìyá àbàdàn mo ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀ náà tàtàkùtà online ṣọ́ ara ẹ o bá tàtàkùtà ọmọ owó gidi ló máa fi padà rà á o nǹkan máa ń pìtì àwọn èèyàn sister Betty how are you thank you my sister Kẹ́hìndé Abíọ́dún mo máa ń pítì àwọn èèyàn owó ò easy àwọn tó ń ṣiṣẹ́ nílùú òyìnbó gan kò easy wọ́n máa sanwó ilé sanwó iná sanwó omi sanwó ìtì san gáàsì san tax san kánóòtì kó tó wá jẹun oúnjẹ áfíríkà ọmọ mi ní mom thank you for the food ni mo send oúnjẹ sí wọn ní October Almost six fifty thousand ni mo fi gbóúnjẹ fún wọn oúnjẹ iná ṣì ń lò ṣé mo mọ iye tí mo fẹ́ fi gbé mi ránṣẹ́ sí wọn sìn kí ló dé ara ni wá o ara ni wá o níbo lẹ́yìn sista Ògúnrìndé níbo lẹ ti rí ráìsì sixty five mo fẹ́ rà o kódà mo fẹ́ ra ten because mo ní láti fáwọn èèyàn ní nǹkan àwẹ̀ ẹ mọ nǹkan ni gbogbo ẹ̀yin tẹ́ ti believe pé ẹ má bínú o gbogbo ẹ̀yin tí mo mi ò kúkú dárúkọ èèyàn kankan mi ìdẹ̀ sọ fẹ́ anybody mo ní síkùn mi èmi ò ní lè rán èèyàn kankan lọ sí mẹ́ka lọ́dún yìí o èmi ò ní five million ní owó mẹ́ka ọdún yìí five million naira ní ìní o àwọn tá a bá jọ gba àwẹ̀ ní nàìjíríà wa ká so oúnjẹ fún un kí n há jẹ rice is now seventy thousand naira per excellence tí yabadama ní ló ń jẹ ráìsì nàìjíríà per excellence one hundred and twenty five thousand ní báàgì per excellence one twenty five thank God for God o thank God for God o pé mo rí tẹ́ẹ̀nì kó wọlé o ó ní mo ti fi àti bẹ́ẹ̀ jẹ́ tán báyìí o ó seventy five thousand bí mo lè ṣe wà mí gbọ́dọ̀ ra mẹ́wàá mo fẹ́ kún fáwọn èèyàn fáwẹ́ awẹ́ ti dé tán ẹ́ ọlọ́run ṣàánú wa o ṣàánú wa má jà bo ara wa jẹ́ o má jò kàn fún wa má jò ní wa lára ọlá aláìláìlàlá ọlọ́run bá àtúnṣe gbogbo nǹkan tó wà ní gbogbo àwọn olórí tó wà nípò tán ti fún lówó lọ́fọ́ ọkàn ọkọ̀ àyà àwọn olúwa kò sí nǹkan tí wọ́n lọ́run bò lè ṣe jẹ́ kán pín owó yìí káàkiri àdúgbò jẹ́ kán pín kiri ìlú jẹ́ kára ń dẹ̀wà ìnira yìí pọ̀ owó náà ti fò lóòkè mo lè fi wọ̀nyí two hundred and sixty five thousand ni mo san níjẹta sí. Si Look at it. Mm. ṣé ti rí two hundred and sixty five thousand òun ni ìfẹ́ jẹ́ kẹ́ wo orúkọ tó wà ń bẹ̀ ẹ wò ṣé ẹ rí ti rí iye tí mo sọ níjẹta owó ná owó ná o can you imagine that ìnira ipò gbogbo nǹkan ti wọ́n everything is times three everything is times three ẹ jọ ẹ bá a wá nǹkan ṣe sí i sista Ògúnnídé Grace ẹ jẹ́ fún mi ní àdúgbò yín please can I get the rice by excellency ah sista Bọ́láńlé ẹ lè get ẹ náà ẹ whatsapp me later one twenty five ló ń one hundred and twenty five thousand naira sista Ògúnnídé De whatsapp mi o mo ní the rice yẹn fẹ́ ra ten máa wá rà lábúlé ẹ̀gbà máa gbé mọ́tò wá rà máa ra mẹ́wàá Ṣàngó yẹn ni ìbá ti lọ́ra but mi lè bí wèrè tó máa ń ṣẹlẹ̀ lọ́jọ́ monday monday ni Ṣàngó yẹn ẹ ní ríbi kọ̀ọ̀kan gbà ó máa lẹ̀ pọ̀ báyìí fáwọn oníráìsì gbogbo mọ́tò àwa dípà mi lè fi stand ẹ wá ẹ whatsapp mi máa whatsapp búlé ẹ̀gbà wá rà mi ní ten tí bá ti ra ten màá ra ṣe kí ni màá ra kó pamọ́ màá ra mú bíi mẹ́rin sínú ilé màá ya pín mẹ́fà tó kù fáwọn aláwẹ̀ òdùbẹ́ làá pa lára mílíkì lára gbogbo ẹ̀sìn ọlọ́run kó gbàdúrà gbogbo wa láàdá nìyí ok sista bọ́láńlé ẹ whatsapp mi later so bí mo ṣe ń sọ lọ àwọn aṣọ wọ̀nyí màá ṣe níwọ̀nba níwọ̀nba níwọ̀nba tẹ́mi náà bá ti rí five thousand lórí ẹ̀ màá jùlẹ̀ kó máa lọ ọlọ́run ní ṣe gbogbo wa àní ṣọ́ọ̀tì lágbára ọlọ́run